títí ayé lèmi ó máa yìn ọ́ títí ayé èmi ó máa gbé ọ̀gá títí ayé lèmi ó máa yìn ọ́ ògo ògo ògo ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún Olódùmarè ìwé mímọ́ yí pé ohun rere ni láti máa fi ọpẹ́ fún olúwa láti máa kọrin yìn orúkọ rẹ̀ ọ̀gá ògo a fi ọpẹ́ fún ọlọ́run láàárọ̀ yìí a fi ọpẹ́ fún ọlọ́run mi ò mọ àkókò tó ń gbọ́ mi àárọ̀ ní àbọ̀sán àbálẹ́ lákòókò yòówù tó ń gbọ́ ọ̀rọ̀ àṣẹ àdúrà yìí ọ̀rọ̀ àṣẹ ire yìí mo gbé ọlọ́run ga lórí ayé rẹ ní gbogbo ọ̀nà pàápàá jùlọ fún àkókò tí Ọlọ́run tó mú kó wáyé yìí ènìyàn kò lè rí ohunkóhun gbà bí kò ṣe pé àfi fún un gbé Ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ fún àtìlẹ́yìn fún ìgbèníjà fún ààbò fún ìpèsè fún ìṣẹ́gun fún ìrànlọ́wọ́ mo wí pé ògo ni fún orúkọ rẹ ní àkókò yìí mo súre fún ọ nígbà yòówù kó má ṣàì máa gbọ́ ọ̀rọ̀ agbára àdúrà yìí àṣẹ yìí lórúkọ jésù olùgbàlà yóò ṣẹ mọ ọ lára lórúkọ jésù yóò ṣẹ mọ ọ lára òjì ní kùtùkùtù òwúrọ láàjì òru yìí mo súre nínú agbára ńlá ọlọrun jehova lórúkọ jésù kristi ti násàrẹtì ìrè tòní ti ọsẹ yìí yóò ṣẹ mọ ọ lára yóò mú ire jáde nínú ayé rẹ. E gbogbo àwọn èèwọ̀ àdúrà tí kì í jẹ́ kádùá ó gbà fún ọ ẹ̀jẹ̀ Jésù kó parẹ́ ẹ̀jẹ̀ Jésù kó parẹ́ nínú ayé rẹ kó parẹ́ ọ̀rọ̀ rẹ̀ wípé képe mi èmi ó dá ọ lóhùn èmi ó fohùn la alágbára hàn tí ìwọ kò tí mọ̀ bákan náà ni ọ̀rọ̀ rẹ̀ wípé mo fẹ́ àwọn tí ó fẹ́ mi àwọn tó sì wá mi ní kùtùkùtù òwúrọ̀ yóò rí mi mo ké pe ọlọ́run ní kùtùkùtù òwúrọ̀ yìí ní àjìn òru yìí lórí ayé rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní sọkún ò ní ṣọ̀fọ̀ ò ní kábàámọ̀ ètò ọ̀tá kò ní ṣẹlẹ̀ ọ lórí mo wí nípa tiẹ̀ àlá ibi ìran ibi àsọtẹ́lẹ̀ ibi àròkọ ibi tí ọ̀tá pa lórí ayé rẹ lórí ilé rẹ lórí ìrìn àjò rẹ lórí ọkọ rẹ lórí ọmọ rẹ lórí aya rẹ ẹ̀jẹ̀ Jésù fagilé ẹ̀jẹ̀ Jésù fagilé lórúkọ Jésù ìṣẹ̀dá rẹ ò ní gba ibi orí rẹ ò ní gba ibi ọwọ́ tó dá ọ dúró lójú ọ̀nà ìṣeré ọwọ́ náà kó gbẹ dànù ọwọ́ àfìyàjẹni ọwọ́ àpọ́nilójú ọwọ́ àdánilóró ọwọ́ òkùnkùn ọwọ́ tá a gbé sí ayé rẹ rán láti inú àjọ òkùnkùn àgbáyé ọwọ́ tá a gbé sí ayé rẹ rán nílé bàbá rẹ lórúkọ Jésù gbogbo owó àfìyàjẹni nínú ayé rẹ kó gbẹ dànù gbogbo ọwọ́ ọ̀dájú ènìyàn ọwọ́ ọ̀ka ènìyàn lórúkọ Jésù lójú ọ̀nà rẹ kó gbẹ dànù ọ̀sẹ̀ yìí yóò san ọ́ fún rere nínú ọ̀sẹ̀ yìí ò sọkún o nínú ọ̀sẹ̀ yìí ò ní jẹ̀koro nínú ọ̀sẹ̀ yìí ò kábàámọ̀ ìwàláàyè ọlọ́run tí ń jẹ́ èmi alpha àti omega lórúkọ jésù yóò bọ̀ rìnrìn àjò ọ̀sẹ̀ yìí yóò gba èrè rẹ lé ọ lọ́wọ́ yóò fún ọ ní ojú rere yóò mú kó ráàánú gbà ohunkóhun tó bá dáwọ́lé ní rere wà á ṣe àṣeyọrí wà ní ìbàlẹ̀ ọkàn lórúkọ jésù wà ní ìbàlẹ̀ ọkàn lórúkọ jésù ìbùkún ọlọ́run yóò jẹ́ tiẹ̀ mo wí nínú agbára ọlọ́run ìbùkún ọlọ́run yóò jẹ́ tiẹ̀ mo wí nínú títóbi ọlọ́run ìbùkún ọlọ́run yóò jẹ́ tiẹ̀ ìbùkún ni fún ọ nígbà tí o bá ń wọlé ìbùkún ni fún ọ nígbà tí o bá ń jáde ìbùkún ni fún gbogbo tí í ṣe tiẹ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì wá di alábùkún fún lórúkọ jésù olùgbàlà òní po òrírí ẹkún mo wí nínú agbára ọlọ́run ìyanu tí ayé rẹ nílò ìrànlọ́wọ́ tí ayé rẹ nílò ẹnìkan ṣoṣo tó ju ẹgbẹ̀rún mẹ́fà olóore lọ olùrànlọ́wọ́ lọ tí ayé rẹ̀ nílò tí ó fún ọ ní ìfọ̀kànbalẹ̀ lórúkọ Jésù olùgbàlà lọ́sẹ̀ yìí ẹ̀mí mímọ́ kó yàn tí ọ́ ìpè kan ṣoṣo tí ó múnú rẹ dùn tí ó máyọ̀ rẹ kún tí ó mú ọ gbàgbé ìṣẹ́ lórúkọ Jésù lọ pé ayọ̀ lọ pé ìdùnnú lórí iṣẹ́ rẹ wàá gbà pé ayọ̀ wàá rí ìrànlọ́wọ́ ọ̀nà kó là fún ọ ọ̀nà kó là fún ọ ọ̀nà kó là fún ọ ọ̀nà kó là fún ọ ìkóríta tó wà tó dàbí ẹni wípé kò sí ènìyàn mọ́ ọlọ́run gbàgbé rẹ lórúkọ jésù lọ́sẹ̀ yìí ẹ̀mí mímọ́ kó síwèé ìrántí kàn ọ́ ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè kó síwèé ìrántí kàn ọ́ wàá jọrọ̀ àdúà á jèrè àdúà ibi ò ní bá ọ ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ rẹ ìwà láàyè ọlọ́run kó wọnú àgọ́ rẹ lọ ọfà tó ti fara gbà tó mú àwọn èèyàn gidi jìnnà sí ọ ọfà tó ti fara gbà lára obìnrin àjòjì ọfà tó ti fara gbà nínú ìjọba òkọ̀kan ọfà tó ti fara gbà tó mú káwọn olóore gbàgbé rẹ tó kọ́ọ̀tì gbogbo connection àwọn olóore rẹ gbogbo ọfà yìí kò gbiná sọnù bí o ti rí àmì ṣe ọfà yìí kò gbiná sọnù ọfà tó lé olóore lọ́dọ̀ rẹ ọfà tó sọ ayé rẹ di kòròfo ọfà tí ó mú káwọn olóore gbàgbé ẹ lórúkọ Jésù olùgbàlà gbogbo ọfà ìkorò yìí kó gbiná sọnù ó yá kó gbiná sọnù lórúkọ Jésù kó gbiná sọnù níbi ayé dá ọjọ́ kó sì wà láàyè Ọlọ́run kó gbé ọ dìde kó gbé bísínẹsì rẹ dìde kó gbé ọmọ rẹ dìde kó gbé ọkọ rẹ dìde kó gbé aya rẹ dìde kó dá sí ọ̀rọ̀ ayé rẹ gbogbo ọwọ́ àfìyàjẹni kó gbiná gbogbo ọwọ́ apọ́nilójú kó gbiná aṣọ ojú rere tá a bọ́ sọnù lọ́rùn rẹ ó yá gbà á padà lórúkọ Jésù ó yá gbà á padà ní kùtùkùtù òwúrọ̀ yìí ni mo ń súre fún ọ níbikíbi tó ti ń gbọ́ mi ó yá gbà á padà aṣọ ojú rere tá a bọ́ lára rẹ ó yá gbà á padà ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ wàá rí ojú rere wàá rí àánú ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ òní ṣílẹ̀wọ̀ òní ṣòdejá òní sọ̀kọ̀wọ̀ ohun tí ó wù ọ́ lọ́sẹ̀ yìí kò ní ṣekú pa ọ́ ohunkóhun tí ó ṣekú pa ọ́ kò ní wù ọ́ ò ní sì jẹ o ò ní sorun sùn wọn ò ní sí ọmú wọn ò ní sí ọpa ó dẹni ìgbéga ó rí ojú rere ogun ọ̀run tó lódùmarè rán sáyé láti sáyé lóore lórúkọ Jésù wọn ò dọ́dọ̀ rẹ̀ ṣe ọ́ lóore ògo ni fún Ọlọ́run wa ẹni bá gbìmọ̀ pọ̀ fún ibi nítorí tiẹ̀ yóò fàyè lẹ̀ nítorí ẹ̀ lórúkọ Jésù ọkàn rẹ̀ ó balẹ̀ ògo ni fún Ọlọ́run wa mo fẹ́ kó mọ̀ yìí pé jésù kristi ó nìkan ni ọba tó lè yanjú gbogbo ìṣòro tó lè yanjú gbogbo ogun ìdí nìyí mo fẹ́ kó fi ayé rẹ fún mo fẹ́ kó kúrò nínú ẹ̀ṣẹ̀ mo fẹ́ kó dá jésù yìí mọ̀ kó dá jésù yìí ní fúnra rẹ níbi tẹ́nìyàn wà níbi tí kò sí níyàn tó o bá ti dá ní tó o kọ̀ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ kò sígbà tó máa pè é tí ò ní dáhùn yóò dá ọ lóhùn orin wa ni wípé yóò dáhùn gbogbo àdúrà yóò dáhùn gbogbo àdúrà rẹ ìta àtúngbà lórí rẹ yóò jẹ́ kó gbà dá jésù ní fúnra ara rẹ dá jésù mọ̀ fúnra ara rẹ gbà ní olúwa àtolúgbàlà rẹ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ènìyàn mímọ́ kó o máa gbégbé ayé wà mímọ́ nítorí tá a bá gbégbé ayé wà mímọ́ kò sẹ́ni tí yóò rí ọlọ́run ṣùgbọ́n nígbà ìpè ayé wà mímọ́ kò sóhun tó béèrè tó ò ní rí gbà bákan náà ni kó o máa kún fún ẹ̀mí mímọ́ ní gbogbo ìgbà torí láìsí àti àwẹ̀ àtàdúrà kò iṣẹ́ ìyanu ò lè ṣe ẹ̀mí mímọ́ lóníṣẹ́ ìyanu àkókò yìí kò mọ béèrè fún ẹ̀mí mímọ́ tí ó ràn lọ́wọ́ láti gbégbé ayé wà mímọ́ kò mọ gbégbé ayé àìlàbà wọn kò ní ìbẹ̀rù ọlọ́run kò ní ìfẹ́ sí ọmọnìkejì kò wá jẹ́ kí ìjèrè ọkàn kó jẹ ọ́ lógún ìjèrè ọkàn ọmọnìkejì fìwà rẹ jèrè ọkàn ọ̀rọ̀ ẹnu rẹ jẹ́ jèrè ọkàn ìmúra rẹ jẹ́ òjèrè ọkàn wọ́n jẹ́ owó torí tiẹ̀ sọ̀rọ̀ òdì sorúkọ ọlọ́run kò gbégbé ayé wà mímọ́ nígbà náà àdúrà rẹ yóò gbà àdáwọ́lé rẹ yóò rọjò rí sí rere máa rántí wípé a ó fàyè yìí sílẹ̀ lọ́jọ́ kan gbogbo àwọn ìgbé ayé wọ̀nyí òun ló sì lè mọ̀ kárí ọlọ́run òòrè àwọn èso ẹ̀mí mímọ́ àwọn èso ẹ̀mí mímọ́ àwọn ẹni òmùkárí ìrìn àjò ìgbàgbọ́ yìí láríyé o àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ àwọn ìyẹn ló fi ṣiṣẹ́ fún ọlọ́run máa béèrè fún un máa béèrè fún kó o sì máa rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ má jẹ́ ó tako ìrìn rẹ̀ ìrìn rẹ̀ má jẹ́ ó tako ọ̀rọ̀ Ọlọ́run máa rìn nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò sì dára fún ọ yóò yọ ọ kalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò dayọ̀ lórúkọ Jésù àtẹmí àti ẹ nígbà ìgbàsókè àwọn àyànfẹ́ pàdánù ilé ológun àdúrà yìí mo fẹ́ kó fi ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn rẹ gbogbo àwọn olólùfẹ́ rẹ bó ti ń ṣe yóò dára fún ẹni bá gbógun ti Ọlọ́run yóò gbógun tì wọ́n ẹni bá fi ọrí ọlọ́run yóò fi ré ìyanu tó nílò ọlọ́run yóò fi lé ọ lọ́wọ́ ìbùkún tó nílò ọlọ́run yóò fi lé ọ lọ́wọ́ kò di kò ṣe mú kò di kò ṣe pa kò di kò ṣe jẹ kò di kò ṣe bíwò wà á rí ìrànlọ́wọ́ ọlọ́run wà rí ìgbéníjà olódùmarè àlàáfíà ni fún ọ àlàáfíà ni fún ilé rẹ àlàáfíà ni fún orílẹ̀-èdè yìí bí o bá ń fẹ́ ìrànlọ́wọ́ àdúrà kò pè sórí aago yìí zero eight zero three four seven one four two seven zero àlàáfíà ní fún jésù olúwa wa àmín. mo ń bẹ̀bẹ̀. bàbá mo ń tọrọ. mo ń bẹ̀bẹ̀. bàbá mo ń tọrọ. ìrìn àjò mi nínú ìgbàgbọ́ ó má ṣe dàbí pákó àtọ́ka. mo ń bẹ̀bẹ̀. sinimọ̀nà. ìpapò atọ́ka jẹ́. atọ́nisọ̀nà. ìsàkóòdù lọ́jọ́ gbogbo. òun látọ́ka. sílẹ̀ oúnjẹ tó dáa. òun ló máa tọ́ka. sínú ìjọ ọlọ́run. a tún fi ni mọ̀nà. sádùúgbò tẹ́nìyàn.